ربنا し感動 èyí ó wò ó ṣe tí a bá pè ní orúkọ ọlọ́run lọ fún àbá ní àwọn orúkọ tó pọ̀ ọ̀rẹ́ wa tó dógógó ń padì dára tí túmọ̀ sí pé ipò kan náà ní gbogbo wọn wà kódà táwa fi Abdullahi táwa fi tì sí táwa fi Abdullahi táwa fi tì sí. ẹlẹ́ẹ̀kẹta bá náà màlánà tó jẹ́ agbárin ẹlẹ́ẹ̀kẹrin. òun náà ní ká ká sọ pé òun náà ká aláàtọ̀tún wọ̀tí kọ̀tún bẹ́yìn rahmatullahi ta'ala bi khalqi wa tarbiyatihi iyyahu. a ní àsìkò tó lágbára ọ̀nbẹ láàrin àwọn ọlọ́run tí ń ṣe fún àwọn ẹ̀dá rẹ̀ àti rírè tí ń rè wọ́n yálà ọmọ ẹ̀dá ènìyàn ni o àjẹnú ni o àbáwọn kábíyì tọ́lọ́ ń dábí ẹranko ni o dídàgbàsókè tẹ ń dàgbàsókè yẹn lábẹ́ àánú ọlọ́run ni ìmí ìlé má dàgbàsókè ẹlòmíì lè yá ara rà nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó kúrú mọ́lẹ̀ yóò ti tó ìtìlẹ́gbẹ́ lórí ìdàgbàsókè yẹn nínú àánú ọlọ́run ni ká fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa rántí rẹ̀ nígbà tá a bá fà sọ́wọ́n àti pàtì àwọn lórí wọn ikú ọlọ́run bá ní aláàánú tí máa jẹ́ kí àánú rẹ̀ ó lé nǹkan tí ó kéré bá tí ó sì tí ó tí ó ṣe gbogbo tí ó dàgbà débi gbogbo ibi tó yẹ kó dàgbà dé bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ ọ̀mà téèyàn dàní ní aláìmọ̀ kan àti téèyàn lọ ní ẹ̀kọ́ láti mọ̀ kankan ó sì fi àánú rẹ̀ tí ó sì sọ ní èèyàn bí ẹni tí ó wà ní ẹ̀kọ́ kan ó fi yàtọ̀ sí bó lọ fẹ́lẹ̀. àpẹẹrẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìbẹ̀rẹ̀ àti lónìí. nípa àròhàn ìrọ̀rùn ìdáǹdó lọ. Ọlọ́run nípa àkùrí pé ánìyàn ìwà àkọsẹ̀ láì láàárá àtàlà ọ̀rọ̀ àtàwà ìdẹ̀dẹ̀ mìíràn àkọsẹ̀ láì láàárá àtàlà ọ̀rọ̀ àtàwà ìdẹ̀dẹ̀ bẹ́yìn bẹ́yìn ìdáǹdó ìdúnyà bí a yẹ ọ̀rọ̀ àmọ̀ ọ̀rọ̀ àkókò ń gbé báà. me. báwọn ìjọ dá sẹ́ka ṣe ìjọ tó lọ́ọ́ bá àlejò tó dá àánú. كده جوانب الاختصارية المسلمة أصل إن إن لله مئة مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والملائكة 男女间建。 pamọ́ di ijọ́ ìgbà ìyá ọlọ́wọ́ àtìlẹ́tì náà yóò ṣe fún àwọn ọmọbìnrin òdòdó lọ́lọ́wọ́ tó tó wá fẹ́ alábìnrin mọ̀kùnrin ní ìnáwó èyí máa ajẹ́pẹ̀rẹ̀ àwọn ọmọ ètò ṣe tọ́kárí gbogbo ẹ̀yọ kan bẹ̀rẹ̀ lọ́dún ṣáyé rọ̀bìmà fọ́jẹ́ ninety nine tí ó tún wájú bá àti sinmi ó ní yóò tún mú ti rí ayé yóò fi kún tó ti fi yìí yọ wá ìgbà àwọn ìlà ọlọ́dún ìlẹ̀ ní àwọn. àwọn káàkiri ni wọ́n wà wọn náà àbáwọn ọmọ náà kò ní í sí àánú ẹ̀kẹ́ lójú ara wọn mú ara wọn. àwọn òbí ní kẹlẹ́ wọn wọn. àyẹ̀kẹ́ ọlọ́wọ́ ni àbúrò àmà ẹ̀rọ ní oní aláàánú tí gbogbo àwọn ẹ̀tọ́ bá ní gbogbo ẹ̀dá tó sì ju ẹ̀yọ kan ní ìtọ́já tó jù sílẹ̀ ayé tọ́wọ́ àti nineteen nine pamọ́ ní yọ̀ọ́ nílẹ̀ kí á wọn tí ó tún mú tilé ayé tí ó tún so pọ̀ lọ́kọ́ àwọn obìnrin rẹ̀. agbọ́nni ẹlẹ́ẹ̀kẹ́rin ìdílé ogún ti ṣe sixteen táàbù lórí àgbàgbọ́n ìrọ̀lẹ́ ọlọ́ọ̀bá àdéjọ́lá olùsàánú mi. sì dá àwọn ẹ̀rọ náà sílé ayé obìnrin ti náà sọ́dọ̀ àwọn ọmọ mi lòdì láti pè àwọn. nínú ìdí aláàbò rẹ̀ náà iná ni pé anáwó dá àlẹ́ nàbí yẹ sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ sọ́dọ̀ lọ́wọ́ kí ìmọ̀lẹ́ tó mọ̀tẹ́. ó ṣe ànábì wa sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ sọ́dọ̀ lẹ́nu tó ní àgbé aláàbò àwọn àlùmọ̀ rẹ̀ nínú àwọn ọlọ́ọ̀dẹ àníbi ọ̀rọ̀ kánò sọ̀rọ̀ wà àdìsọ́lá ọlọ́run ṣe ní aláàánú táàánú rẹ̀ wá jẹ́ kéka láti jẹ́ mọ́dẹ́lì láti jẹ́ àwòkọ́sí fún àwọn àdúgbò rẹ̀ àti gbogbo ọmọ ẹ̀dẹ́ ìyẹn pátápátá. òtí ọlọ́run lọ́la ayé àwọn ọmọ wa wípé wà má ka náà ká ilé mẹ́ta nílẹ ààrẹ asáré náà àyàtúkọ ọdí aláàánú gbogbo èèyàn pátá àgbàdànù ọjọ́ mọmìnrin ni ọjọ́ mọmìnrin ni aláàánú lè àdébí ọsọ jẹ torí pé wa tó pẹ̀lú àwọn àwọn ẹ̀rí bá àwọn ọ̀bẹ̀lẹ̀. Ìwà rẹ̀ tó pẹ̀lú àwọn ará Mọ́kà fẹ́rẹ́ báwọn jẹ́ ọ̀bẹ̀ bọ́ tí ń sin òòsà ẹ̀rí bá àwọn ọ̀bẹ̀lẹ̀ sọ̀rọ̀ bá rẹ̀. Káàdì olùkọ́ rẹ̀. Làbí sọ ibi ìwà náà kókó ara àwọn oṣù ọ̀dà wọn rẹpẹsẹ̀ntì Islam rárá rárá. Wọ́n lájẹ̀ ń dà sí wọn lọ́dọ̀ kí sàjẹ̀ lẹ́ Islam. Allah ni wa ma arsalnaka illa rahmatan lil alamin àtàdé mìíràn kéṣe kó lè jẹ́ aláàánú kó lè jẹ́ àánú gbogbo àwọn ẹ̀dá àjẹnú àdéjọ. àwọn aráàlúkà wọ́n kọ́ sí àdéhùn sọ́nà àdéhùsọ́là pẹ̀lú ìnira tẹ́lẹ̀ kan. lòdìsọ́nà sọ́nà ló wá pàpà yìí kó wọ́n fẹ́ẹ́ kó wọ́n ká yìí kó wọ́n lọ sí ọ̀gbìn. ìjọ tí ó kó lé ó ń fọ́ sí àdéhùn ibi àwọn tí wọ́n gbé nǹkan sí mi lọ́dọ̀ tọ́jú owó ìmí ìtọ́jú dúkìá rẹ̀ àti tí wọ́n ti jẹ́ káàdì ọwọ́ àyè nìkan fi àyè kalẹ̀ tí lábọ́dá ló lé léyìí o tàbí ló lé léyìí o tàbí ló lé léyìí o. èèyàn mélòó ní ìṣerú ẹ̀ tí wọ́n lè fóònù tí wọ́n lè fóònù bàbá rẹ̀ tọ́wọ́ á pé inú àwọn tí wọ́n lè fó àbọ̀mọ́ wọn àbí fámìlì wọn ìní òtún wá jẹ́ ìní òtún wá wọn fa nǹkan ibi tí ó máa wá pàtàkì fún ọ òun ọ̀fẹ́ jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ bẹ́ẹ̀ bá jẹ ẹ̀tọ́ ìtìmú ìgbà ìyá àtìmú mi gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ lọ ọsẹ gbogbo nǹkan nìyẹn ìgbìmọ̀ ẹ̀dínkà bá jẹ ẹ̀tọ́ rẹ ìwọ ọ̀gbọ́dọ̀ jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kó o kọ́ sí àdúgbò àwọn ẹ̀tọ́ nílùú Madina àwọn bá ti gbogbo asọ̀rọ̀ obìnrin tọ́lọ lé apá ẹran tọ́lọ lé wọ ọmọ fani sàlám láìpé apá ẹran bẹ̀rẹ̀ wọ sí àdébí sàlám jẹ́ inú lọ mọ́lọ́ kọ́kọ́ àdébí sàlám ọlọ́run bá fi sẹ́ran sẹ́sì ó sì pè ó sì lọ bí ìjọba ẹ̀sìn bí ẹran fún wa ọba lọ dùgbà lọ́dọ̀ lọ àdébí sàlám náà ọwọ́ amúdúgbò rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yìí wá fún pé nǹkan nínú àwọn sàbẹ̀ tí ẹ̀ ń jọ jẹ́ ẹran ọ̀hún ti kú pa àná lọ sára lọ pé ẹ̀ ń bá ti pa àná olú ẹlẹ́dọ̀ pa lọ́nà pa àná. tọ́ba ti àwa á ti gbà lójú á ti gbà pa sẹ́yìn náà lọ́rùn gan ó lé kókó ojú ẹ̀ ti náà ntọ́ba ti gbọ́ báyìí ìfẹ́ nìkan sí wa lọ́dọ̀ àti àṣẹ sùkúrù ọ̀rùn ẹtọ́ wa sì àdébí ọ̀sán ọ̀la àdébí ọ̀sán àmú gbèsè ọwọ́ àti gbèsè ọwọ́ àti ọ̀rọ̀ sọ̀rọ̀ kúmọ́ọ̀lù ti ẹ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ wọ àdébí ọ̀sán là àdébí ọ̀sán àdébí rárá ń bẹ̀ lórí o èmi ní kọ́ ọmọ bá sọ̀rọ̀ pé kébì náà ọmọ ọ̀sán gbèsè lásìkò sọ̀rọ̀ ẹ̀dọ̀ ṣe ti Islam yẹn lọ́lọ́ sọ pé wà má arsalnaka illa rahmatan lil alamin àwọn ọ̀sán dídí rán ibi èsì kókó ọjọ́ aláàánú fún ènìyàn àti àdìdẹ̀nù. ọlọ́run tó ń sọ pa àwọn àdúgbò ọ̀sán àti àyùsá àmúlò sọ́ọ̀tù tọ́wọ́bà àyà one hundred twenty eight lẹ́yìn rẹ̀ láyà ọ̀kan dùn sọ́ọ̀tù tọ́wọ́bà ọlọ́run bá àdìgbò ọ̀sán sọ pé làkọ́ni já fún rọ́sùlùm min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minin. رؤوف رحيم ọlọ́ni dájúdájú òjíṣẹ́ tó ti wá báyé mímí àwọn òṣèkùn tọ́jú nínú yín náà ni èyí alábàárà nínú yín náà ni elédè yín náà ni ẹ̀yin lábáwá àzízúnà àlẹ́ ìmọ̀ àdìtún ìtí ọba kò yí sí wàhálà ìmọ̀ nira ìmọ̀ nílára nàbì sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀. àdìsúnà àlẹ́ ìkùnbẹ̀rún mi ní ìnáwó kúrọ̀ bíi. Isi máa ń sojú kòkòrò kí sùtà ọ̀sẹ̀ sí yín ó sì jẹ́ aláàánú gbogbo ohun obìnrin òdòdó pátápátá àti ọ̀rọ̀ inú àti ọ̀rọ̀ òkú ìtumọ̀ kẹ́lẹ́ ni àti arákàtù àti aráhìmọ́tù ìtumọ̀ kẹ́lẹ́ ni àánú ni. ọlọ́run tó sọ ọ́ sọ́rọ́ tó àlàyé mọ́ àná àyà fifty nine. ṣùgbọ́n nínú kùránì yẹn wọ́n lọ́ọ́ fi sáyidà yẹn fi máa máa àṣìlá torí kò sí nínú kùránì. báwo yẹ ìlú rahma ló fún ní màjúrú wọn pè ní báwo sàbàbíyà báà ní tùmọ̀ oríṣiríṣi nínú ìdè làbáwá ṣùgbọ́n bí ìtọ́wà mi yẹ báwo sàbàbíyà. ọlọ́run àyẹ̀gbẹ́ lásán pé fábí máa rahma ti mímíràn lọ́ àyè ní kàlà nítorí àánú látọ̀dọ̀ ọlọ́run tó lọ́ọ́ ṣe fún ọ ìlú ìrọ̀kùn àwọn sàbí rẹ̀ kàtọ̀ tọ́n tọ́ba jẹ́ òṣòlù ìjẹrin gẹ̀ẹ́ni gbàdúgbàdúbì tọkàn rẹ̀ lè láǹfààní òmìnira káwọlé. ọ̀kọ̀dá òní òní máa yí òrẹ́ lọ́ka ló kù ká lè dà tí a lè fi lè ba ti sin kan sí yọ́sà máa kú yẹn yọ́sà máa bá yẹn nìyẹn. wọ́n kù ká inú àwọn ọlọ́ọ̀ni ọba bá ṣe fàyídà àṣàmùtà fàyídà àṣàmùtà wàtàwà tẹlẹ àmúwà tó a bá ti pinnu lórí nǹkan wàá bá a lọ́wọ́ ìpìlẹ̀ nípa ọgbà mọ́ wọn kíláàsì bí ìlú mọ́ wọn náà sọ wá dó ọwọ́ àwọn ṣùgbọ́n àwọn ọ̀dọ́ kan lọ́wọ́ iná máa ń lọ. bẹ̀ ni pé àdúgbò ọ̀sán ọ̀la àdùsá kìí ṣe òṣùnú rárá kìí ṣe ẹni tó le nínú ẹ̀mí ẹni tọ́lọ̀ ṣe ní aláàánú mi tọ́lọ̀ ọba ẹ̀kọ́ aláàánú ti di aláàánú tó ṣe àmẹ́wò ọ̀pọ̀ sọ̀sọ́lá ọ̀la. lábàá ọkọ̀ kan ọwọ́ tí mọ́sálásí àdúgbò ọ̀sán ọ̀la àdùsá àbẹ̀wò ẹ̀rọ pé àwọn ọlọ́wọ́ yàtọ̀ sára ní níbi ìwòye àti nínú wà àti ìrírí òun kà wọ́n wípé ṣe bí mọ́sálásí rè mọ̀lúwo náà ni wọ́n fi ṣe òkè rẹ̀ ṣùgbọ́n kásì kankan pé ní ọwọ́ pàtàkì ọ̀dọ́ yàtọ̀ ọkọ̀ wo bí kọ́lọ̀ tó lẹ̀ ti máa ṣe lóko ń tiẹ̀ ọkọ̀ tó ti bẹ̀rẹ̀ inú mọ́sálásí rè láwọn sáà tó bá ti lè bá jáde náà àdéhùn sáà lè mẹ́ta ìgbẹ́ náà jáde náà ẹ fi ẹ̀ lọ́dọ̀ dáná ọ̀gbọ̀n bí obìnrin gara wọn ma ẹ wá dà sí ẹ wọ ká lọsọ sára mi sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà ní ẹsẹ wàá sàlàyé fúnpa ilé lọ́wọ́ bá ti ń tèmi ẹgbẹ́ ọlẹtọ mẹ. anamisa sábà ó ní wọn mọ wọn mọ wọn mọ wọn mọ wọn kó filẹ tí wọn bá lọ pé dákọ̀ ẹ̀ dúró tó bá sí ìtọ́ wọn di àgbàlagbà ó lè ba àǹfààní yẹn lára àgbàlagbà fúnra ẹ̀ tí sọ fẹ́ gbé ó lè bá nǹkan méjì lára rẹ̀ àyẹ̀tọ̀ sáà lè ìpìlẹ̀ ìpìlẹ̀ ìjọ ọ̀tọ̀ rẹ̀ tó yára. ẹlẹ́ẹ̀kejì àwọn olùkórè kọ̀ máa ọ̀wọ̀ kátà tóbi tọ́wà àfi kẹ́ ẹ̀ tètè ṣe kí ni o kẹ́ ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ kó lè jẹ́ pé ntọ́ bá wà gan yọ̀rọ̀ àbàyẹ torí bá wà gan bàjá ó lè padà ó kó rẹ̀ ó ti rọ́gbọ̀n pé àṣírò àwọn ènìyàn tó wà lára rẹ̀ tó wà á mọ̀ nínú wa dá sọ̀rọ̀ nígbà tó lè dúró mọ́tò àwọn tó mọ̀ lẹ́yìn ìgbà tó ṣe ọ̀nà sàṣánà tó wá àkàrà rẹ̀ kọ́ wà lẹ́kọ̀ọ́ àkàrà rẹ̀ kọ́ wà lẹ́kọ̀ọ́ ẹlòmí ọmọ ẹ̀kọ́ ọmọ ti ṣe mistake ní abájá ní ìyá mi àhà ó ṣe mistake kó o lè kú ọdún ìyá ọ̀lẹ́kọ̀ọ́ ìgbà yà á ti máa ṣe kéèké ògbẹ́ ẹ̀rọ àti máa ṣe ìbínú tó fi máa wà náà àbí akọ wa ike tí ẹgbẹ́ bá ti dà á lẹ̀ ní ìtọ̀ tába ti rúgbó omi tọ́pọ̀ tába dà sí àti neutralize ẹ̀mí yẹn kì í sáàyè ẹ̀mí mọ́ lẹ́yìn ìgbà yẹn kátẹ́ nínú ìbámu fi lù wá lọ́dọ̀ kódà bá a fún ìtàn rẹ̀ kì í sẹ̀mí la fún ìtàn ọkọ̀ wa ní ilẹ̀ sí tó ilẹ̀ sí nígbà tí ẹ̀mí bá dé rẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ àlùfáà látara kí ni látara àánú tá a bá wo òfin àpapọ̀ nga jíjẹ lẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà náà lọ́sọ̀ sọ́lá ṣe wà á nínú pẹ̀lú ọlọ́gbìn ìṣá yìí òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ làlẹ́ sọ́lá ọwọ́ sọ fún wa pé láwùlá aṣọkà aláàbùnmọ̀tì láàmọ́tòrò ayéṣọ́dúró àkàdà tí ìbá ti pé kí n mọ́kọ àwọn ìjọ mi sí wàhálà ìbá sọ dúró àtúntò báyìí fún ọmọ ìṣá yìí ìbá sọ dúró àtúntò báyìí lọ́jọ́ ìgbé nínú kíní àkọ́kọ́ àsìkò rẹ̀ lọ́dà àjò káfíń bá ti tó gẹ́lẹ́ bí àsùbà kátètè kí lásìkò ẹ̀ jáde jáde ọ̀la fọmọ tó ti sí inú òru o tóòrùn bá ti yàtà ni kátètè ká ìlà wa tóòrùn bí bá ti kọjá ta gbẹ́gbó kátètè ká sí ìwà mọ́tòlù òun ò ní ká méjì òun gbọ́ wọn bá tó fi sàlọ̀ ọ̀la tó fi ṣe pamọ́ tó fi mú náà ìṣáì ó di ẹ̀yìnbà tí pupa tó wà sánmọ́ nígbà tó ń bá wọ̀ ọ̀kan tí gbogbo pupa bá tó wọlé nígbà tó fi ìṣáì. ẹnu àwọn ọmọ wa kò ní gbogbo orúkọ ọ̀kan ìlọ́jọ́ pé àkókò àsìkò ló lọ́la ju bọ́ lọ́la rà lọ. àyàfi ìṣáì nìkan ní ti yà pẹ́ tó lórí lára ẹ̀ ṣùgbọ́n ẹnu wọn wá ní pé báwọn ẹ̀ náà bá ti bẹ̀rù kí àwọn ọ̀dọ́ náà bá lò ẹja ti máa ní kálukọ́ mọ̀ tó bá lò ní ti kí ìmọ̀ ọ̀pọ̀ wọn ṣe fún wọn. táwọn mi bá lọ gbé ẹja ti ẹja lọ díẹ̀ ti kí ìmọ̀ ọ̀pọ̀ wọn ṣe fún wọn yẹn. so àdébí wọn náà bá lọ sọ́là ó ní kí ni wọ́n bá báwọn àdúgbò mi òun náà ni mo gẹ́ pé èyí fi sọ fún wọn pé wọ́n máa tún ìwé ìṣáì láàbọ̀ bẹ́ẹ̀ náà ní sọ̀rọ̀ báyà mùsùlùmí lọ́wọ́ àwọn àti sọ̀rọ̀ sẹ́yìn ní. látọ̀dọ̀ àbúrò yẹn àtọ̀lọ́gbọ̀ yẹn sí i ó ní òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ sí bí láwùlà àṣùkà àlà òmùnàtì láàbàbò ìsìwà ìnáàkùnlé sọ̀rọ̀. tí ì bá ṣe pé kí wọ́n bá fi ara ní àwọn àdúgbò tí bá wo ládàá ti ń bẹ́ bí orin rúnrún ni ìbá sọ pé gbogbo ọ̀kan tí wọ́n bá fẹ́ kí nìkan ọ̀rọ̀ yìí kálukú bàtà máa di orí àpòlì báwo ni méjì máa ṣe ń sọ̀rọ̀ ni wọ́n kù sínú àpòlì àwọn ọ̀dọ́ ọ̀la kódà ẹlòmíì tó gbọ́ yé lọ síbi pé nígbà tí a bá gbé pamọ́ kan yóò tún ra mi pé pé kèsì dandan ní ìlú tọ́ ó tún ra mi nu kíní ó tún gbà ó tó bẹ́ẹ̀ ṣe tún náà ní sọ̀rọ̀ rẹ̀. ṣùgbọ́n àdúgbàlọ́dọ̀ ọlọ́run bá ní sàṣàlà wọn sọ pé ọ̀rọ̀ ẹ̀mí gbogbo bàjẹ́ lọ́lá sàlùwà nígbà tó tún ọkọ̀ ọmọ rẹ̀ nínú tó sàlùwà sọ̀nà ọ̀la wà ní ìwòsàn. ẹ má sì gbàgbé pé pàtà mi sọ sálà ló fi kú láyé ọ̀dọ̀ àyíṣà lọ́wọ́ ó sì di orílẹ̀-èdè àyíṣà kódà ó rorin rorin rorin rorin kó tó tó dìbò wà á kó wà gbẹ̀gbẹ̀ sọ̀nà ọ̀la tí túmọ̀ sí pé mùsùlùmí ọgbọ́dọ̀ mú tó ìmọ̀ tó tó nínú ẹ̀ náà sì ni ká máa wọn mọ fẹnu wọn mọ kó sáwọn yẹn ayé àkùrá ní ẹ̀ bá fẹ́ ká àti ní ẹ̀ bá fẹ́ sọ tó ń tọrọ gan tó ti kọ́kọ́ ń gbòòrò bí ọ̀dà ni tó lè gbójú rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ lóyún afẹ́ máa sọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ẹ̀ anabi wa sallallahu alaihi wa sallam ọbẹ tí ó nira fún Ọlọ́run sì ní ọ̀rọ̀ yìí aláàánú oní ẹ̀jẹ̀ sọ pé dẹ̀dẹ̀ kan ká máa ronú gbogbo àtúbà gbogbo bẹ́ẹ̀ náà ní ipò adúgbò àwọn èèyàn ló pọ̀ kò sí ọlọ́run sọ̀rọ̀ láàrin sọ́lá ọlọ́run bá ti ní aláàánú láàrin fámìlì rẹ̀ ni àbáwọn sàbí ni àbí àwọn àna tí wọ́n dé ọ̀gá ìsàn abẹ́gbọ́dọ̀ rẹ̀ abẹ́gbẹ́ ìmúkọ́tì ẹ̀ ti fi sínú gbèrú aláàánú ni àdúgbò sọ̀rọ̀ láàrin sọ́lá. ìgbà ní àwọn èèyàn bí ọ̀rọ̀ àṣírí mú ẹ̀mí níjọ pẹ̀lú kaba ń da omi tí wọn ń dá fúnra fún mi fúnra fún mi ò fi múra sílé àwọn àwọn tí wọn bá ń sẹwọn ní mọ. òṣèlú ọ̀sán náà àyọ̀sọ́lá wà lọ́kùnrin pàtó níbẹ̀ bí a ibi tó ń dá omi lọ yìí ó lè fa wàhálà fáwọn obìnrin onírìn pọ́ńpé ọ̀wà yìí ìwọ ọkùnrin yìí dé ìlú ọ̀bọ lẹ́kọ̀ọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ òṣèlú ọ̀sán náà ó fi àwọn obìnrin bẹ́ẹ̀ bá ti ìjòkó oríṣiríṣi ti máa dá ìrọ̀rùn ìkú egbò alẹ́ ní ìwọ̀n tó tó ní ọ̀gá ilé ẹ̀yẹ ọ̀gá ṣùgbọ́n wọn sọ fún abẹ́ àwọn orílẹ̀ wù káfí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú wọn. tẹ́ ẹ bá fi lè jẹ́ kọ́kọ́ rẹ̀ ọ̀gbọ́ à àti ìtúnṣe òṣòro yóò lè fásitì tó lè tún ìjò mi o. sẹ́ńtọ́ wàhálà yẹn prósẹ́sì gidi ìnáwó gidi ní kéde kékeré. ṣùgbọ́n ìgbà yẹn ní ọ̀sán lọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́ ká máa ní àánú àwọn obìnrin ní gbogbo ọ̀nà èsì bíi tó ti sọ́ọ̀nì tán ó ní ọwọ́ àbí sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọgbó wọ́n ti gbó ọ̀bọ́lẹ̀ wọ́n ti gbọ́lẹ̀ báyìí ọkàn. òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àti ọ̀sọ́dà wọ́n bá ti sọ̀rọ̀ mùsùlùmí ìgbà ní ìjọba wọlé tó sì yí pé àwọn èèyàn wọn bá àwọn ilé tí wọn èso sálámù ní ọkọ sálámù sí wọn sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀. ọjọ́ ìbá ní ilé kò túmọ̀ sí kọ́ máa retí pé ọmọ rẹ kọ́ sálámù sí ẹ̀tọ́ jẹ́ bọ́ọ̀lù bọ́ọ̀lù àti ká ẹ̀ ń bá bọ́ọ̀lù àti ká ní kọ́ sálámù sára ni ẹ̀ ń bá wà ní yòó ní kọ́ sálámù sí ẹ̀tọ́ àbí yòó má retí pé ẹ̀tọ́ àbí yòó ní kọ́ sálámù sí wọ ẹ̀kọ́ tí Islam kọ́ ẹ̀

yọ dalẹ̀ òyìnbó láàmú ara àtẹ̀tẹ̀ oṣù sún yẹn lọ jí wa sísítẹ́ẹ̀mù ẹ̀ bá dàrú kọ́ tí nǹkan bá lọ àfẹ́tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ bọ̀ torí àkọ́kọ́ ohun tí yẹn bá sùn ọmọ ní pé ìlú táì lórí gbogbo ẹ̀ jù pàtàkì jùlọ wá tẹ̀ tó wá lówe pàtàkì jùlọ wá jẹ́ tó tó sara pàtàkì jùlọ wá wá jẹ́ tó jẹ́ tó ti lọ́jọ́ rí àgbọ̀dọ̀ lọ sàkíyèsí eléyìí tàbá ti ka sọ́láàtù fàájì àwa ọlọ́run ní rahman ó sì fẹ́ lọ́dọ̀ àwa náà táwọn ọ̀dọ́ ní rahman ká ní àánú ká sì kọ́sí àdúgbò ọ̀nà sọ̀rọ̀ wá. lásìkò jihad káwọn ọkọ̀ ogun kí wọ́n tó kú lé àdúgbò sọ̀rọ̀ náà àdúgbò kí wọ́n sọ àsọ́ọ̀lẹ̀ fún olórí wọn àtàwọn ogun àsọ́ọ̀lẹ̀ yẹn gún ọ̀pọ̀ yẹn gbàgbọ́ oríṣiríṣi ṣùgbọ́n àkàrà àsọ̀rọ̀ nínú sọ́yìn muslim látọ̀dọ̀ suleiman olùbùrẹ́dà látọ̀dọ̀ bùrẹ́dà tó dé bàbá yìí ó ní ká lọ sóòrò láì sọ̀rọ̀ àdìsọ́lá ìdá amúra àmìrà alàlùdé ìṣe ọ̀sẹ̀ ìyàtì àwòfáà fi há sófin náà sí ibi tẹ̀kọ̀ ọ̀la olùsọ̀rọ̀ sọ̀rọ̀ àdìsọ́lá nígbà yòówù tó bá ti bá ẹnì kan lẹ́kọ̀ọ́jà àmì ìkọ́jà aláṣẹ lórí ọkọ̀ ogun àbí ikọ̀ ogun kan ìpín kan nínú wọn bàtàlẹ́ ọ̀kan nínú wọn àyùbáàkì kan nínú wọn ibi kí wọ́n lọ ṣe àsámẹ́ǹtì kan òṣèlú sàṣàlà yóò kọ́kọ́ pè é kalẹ̀ yóò lè kọ́ bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ó fẹ́ pàtàkì ibi tó sọ̀rọ̀ dé àti ibi tí ó sọ̀rọ̀ dé yóò mọ láti àsọ́lẹ̀ àdúgbò ọ̀sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ tọ́ba á yóò lè kó wà máa ń máa wò ó àwòsàn òbí láti náà sì bí ìkẹ́kẹ́ wà wà lọ wà máa wò ẹ̀ mùsùlùmí náà kẹwàá yóò lè kọ́ bẹ́ẹ̀ lọ lọ kó sì tó bẹ́ẹ̀ lọ lọ pẹ̀lú àwọn mùsùlùmí tí ń kó jẹ̀jẹ̀ jọ lọ rẹ̀ tó mọ̀ ọ́ òṣìṣẹ́ lọ́sọ̀ sọ́nà wà fẹ́ bí ó tu bísí lọ́ ìbí ìṣẹ̀bí ìlà kọ́ sínú mọ̀ kẹfà ìlà ó tu. ولا تضلوا ولا تغدروا ولا تمثلوا ولا تقتلوا وليدا صلى الله عليه وسلم وسيرة الله ní orúkọ ọlọ́run ẹ máa jagun sójú ọ̀nà ọlọ́run lílọ náà ń lọ èyí tí ọba ti mú ojú ọ̀nà ọlọ́run lọ́wọ́ yà á bílẹ̀ ní o àìmọye ogun táwọn yẹn ń jà lórí mọ̀lẹ́bí síra wọn ìlú síra wọn èdè síra wọn kò ní ní lára kẹfẹ́ máa jọ lọ́wọ́ tó bí àgbẹ̀ là ń yà. ẹ bá kú lórí ẹ ó kú sínú ọjà ìyíyá ó kú sínú ẹ̀mọ́ ó kú sí àgbìgbà ó kú sí àsìkò tí Islam kò tí ì dé. ó fi sọ bismillah ibi ìṣẹ̀lẹ̀ ìlélá máa jà sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run sójú ọ̀nà ọlọ́run kọ́ sílùú mọ̀nkẹ́ bàbá mi lọ́ọ́ ẹ máa gbógun ti àwọn tí wọn bá ṣe kèfèrí sọlọ ànábì ọsọ pé ókùtùlù yàtọ̀ láàrin ókùtùlù àti kọọtìlù ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn islam ẹ̀kọ́ lọlọwà wọn fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn bóyè wọn fẹ́ kéèyàn pẹ̀lẹ́ jù àbí ẹlòmí inú dájú pẹ̀lú àgbàgbà ó ti gbẹrẹ láàbà ó sì túmọ̀ kọọtìlù sí ókùtùlù ní tí ò dọ̀rọ̀ àwọn ó tù lórí pé ẹnu apààyàn wọ́n tù lórí pé kẹ́ẹ́ gbógun tì tẹ́ ẹ bá gbógun tì tọ́ba ní ìdí pípa ní ọ̀kan pípa tí ọ̀bá ní ìdí pípa tó sọ pé òun ti gbọ́ lọ́dọ̀ abọ́fẹsẹ̀ fẹ́ wàhálà fún òtútù wàhálà fún wájú yín abẹ́ni náà rí pé àwọn ilé ìkọ̀jú ta lè fèsì lọ lẹ́yìn náà lọ́wọ́ bẹ̀tẹ̀ bẹ́ẹ̀ wàhálà fún wájú yín oríṣiríṣi ọ̀nà nìyẹn ní gbógun jiyàn kì í ṣe dandan ní gbogbo bá ṣùgbọ́n torí pé nọ́ọ̀sì tó fẹ́ tó kọ̀ báyìí fẹ́ ẹnu rẹ̀ mú ètí ọba fẹ́ ẹnu rẹ̀ mú ní pípa wá fún ẹ̀sìn òkun ṣùgbọ́n ó rò pé nìkan ló dé àbá ni ọmọ pé àwọn èèyàn bẹ ẹ dé àbá mo dé ẹ̀rọ bẹ́ẹ̀ lóko. òṣìṣẹ́ ọlọ́run náà máa yọ sáà sọ pé ọ́n ti ló máa ń kẹ́kọ̀ọ́ oṣù ẹ máa jagun wàlá àtàwọn òkú nǹkan ogun ẹ bá rí ẹnìkan kan gbọ́dọ̀ mú sẹ́yìn ìgbẹ ọ kìí ṣe tiẹ̀ gbogbo oṣù lónìí nígbà bá wá yá tó ń bá tán ìní wọn ṣe máa sọ pé ilé ìlú ti lágbájá ilé ìlú ti àwọn ilé ìlú ti ìrùsí ọlọ́run ilé ìlú ti tàbí ilé ìlú gbogbo àwọn tí wọn lọ jagun ilé ìlú tẹ tọ́lẹ́sìn tó sì dá pẹ̀lú ẹ̀sìn yẹn àtẹ̀pẹ́ yóò rẹ̀ sí ọ̀sán lọ tẹ̀ka lásán ìpín ọ̀dọ̀dọ̀ yìí. torí pé tí ó rí ẹsìn fún ogun aláàbò fún ogun ó ti nínà ó bẹ̀rẹ̀ sí ní nẹ́tẹ́lẹ̀ ogun tó dé ìpín tí ó gbà fi tara rẹ̀ tí ó gbà fi ti àwọn ọmọ rẹ̀ tó kù lọ. ṣùgbọ́n ẹgbẹ́ pé kódà wọ́n pe lẹ́yìn àkọ́kọ́ ìfẹsẹ̀ rìn ṣòkò ní tí ó gbà ìpín tara rẹ̀ nìkan òṣìṣẹ́ ọlọ́sàn sáà tó fi láàtọ̀ bólúlù ẹ̀ gbọ́dọ̀ fi dàgbà kẹjọ nǹkan sẹ́yìn nínú nǹkan ọ̀rọ̀ wàlá àtẹnudìrú ẹ gbọ́dọ̀ yapa àdéhùn tẹ bá fi fún àwọn kèbèrè o ìdí yẹn máa ṣe àdéhùn sí tẹ bá ń ṣàdéhùn kan tẹ bá sọ̀rọ̀ ẹ̀dá àní bá yà wọn mọ wọn wá sọ̀rọ̀ ẹ̀dá ìgbà náà lẹsẹ wá kó lẹsẹ wá gbáyà wọn à ẹsẹ ìdàgbà ọlọ́pàá yìí ṣe ọ̀tá ayé rẹ ẹwọ ẹwọ ẹwọ àti ìdọ̀mọ́ àti ìdọ̀sọ̀rọ̀ àti ìdàgbà ìsìlámù òṣìṣẹ́ ọlọ́run wà láàbù mọ́tìlú ẹ gbọ́dọ̀ fi yan sí ti sáwó kẹ ẹ máa wá fi tẹ́sì ọwọ́ wò nítorí kẹ ẹ ti mú káàkiri ẹ wá ní wọ́n wà lọ́kùn ẹ wá fi tẹ́sì ọwọ́ wò ìwọ ni wọ́n sọ̀rọ̀ náà lọ́kùn bá yà lọ́ba táwọn àtọ̀rọ̀ náà bá yà lọ́ba àní sọ̀sá ni ẹ̀kọ́ tó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn kódà nínú àdìsí mi ó ní àgbọ̀dọ̀ tó tẹ̀lé pẹ̀lú àyàwó àgbọ̀dọ̀ tẹ́sì ọwọ́ wò pẹ̀lú ẹranko fún ìyá tẹ̀lé gbèlè làṣẹyàn ẹ gbọ́dọ̀ fi ẹran bá tó àbí adìẹ abẹyẹ kẹrin sínú kéjì kẹrin kéèyàn kéèyàn kéèyàn pa àwọn àṣìlá kọ̀ọ̀kan àdúgbò parọwò àkọọkan àdúgbò yìnbọn haramu ni ẹ wá nǹkan ní ìdí ìṣe abẹ́rẹ́ ẹwà náà ní bọ́sálù àìsálà àti òfin tó ń wá wàlá dẹ́kun wẹ̀lí dẹ́n ọmọ ẹgbẹ́ ẹ gbọ́dọ̀ báwo ẹ gbọ́dọ̀ pa owó ìgbé kankan o kódà ìwọlé bí bá mú nǹkan àjà lọ tí ìbá ti jẹ pé wọ́n tún ìrìn tó wà fún extraordinary expert tí tí ọba nínú inú ẹ ti mọ bí agbára rẹ mọ ẹ wà bẹ́ẹ̀ ti mú ẹ wà bẹ́ẹ̀ ti mú ẹ gbọ́dọ̀ pa owó ìgbé rárá pé kọ́ ọmọ ti dé kò tí ilẹ̀ ẹsìn kankan ẹsìn yẹn bá ta ayé sí i nínú àwọn àdìsí mi àti inú ilé náà la kọ pé àníṣà sábà ní ẹ báyìí ẹ tọ́jú ẹ lẹ́sìn kristian tọ́wọ́ àti olè ìjọsìn rẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ o sọ̀rọ̀ bá ẹ gbọ́dọ̀ kọ́kọ́ o tẹ́lẹ̀ ti gbà mí ẹ wá lọ́mọ yẹn mọ abẹ́ mọ kálọ́fà abẹ́ mọ sáádà ẹ gbọ́dọ̀ sí wẹ̀ láyé náà ni àgbàlagbà arúgbó tí kèé ṣe wípé ọwọ́ àti ẹ̀ ń lu ọpọlọ rẹ̀ kọ́ ọdún tí ò ní mọ amára lọ́wọ́lọ́wọ́ tí èdè kí wọ́n lu ọpọlọ rẹ̀ bá wọn ẹ̀gbọ́dọ̀ bọ́ ọ̀kan. gẹ́gẹ́ asọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí ìtumọ̀ ti pé ànábì wa ra'ufur rahim aláàánú ọlọ́ni wa ma arsalnaka illa rahmatan lil alamin. àkàdé bí wọn kì í kọjá aláàánú fún gbogbo nínú àti àdúgbò wọn sábà náà àdúgbò sálà fọlọ ń dáná lárúbáwá àwọn ọmọ wa ó ti gba ìsọ̀rọ̀ ó ti mọ̀ pé wọ́n ń kó àwọn sàkáǹtì àti sàrà ọ̀dọ́ àti sọ̀sọ̀lá. ní ìgbà ta ní bí bùkátà ṣe ń dùn tó lú ẹ̀mí ọkàn fa aṣọ àwọn oníkẹ́ àti sọ̀sọ̀lá fáńdé nìyẹn dá ọkàn pa mọ́ lára báyìí ni ò bá lé níbi ọmọ náà sọ̀sọ̀ àwọn sàbí làwọn sì ń tó lé báyìí náà ló dé oníkókò nù owó dúkìá ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ anọ́sà sálà wà wú ẹ̀ ọwọ́ apàṣẹ tè jẹ́ lọ́wọ́ nínú dúkìá ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ láì kọ́mẹ́ntì ṣùgbọ́n náà ti di pé mo ti ṣe tán mo ti di pé mo ti ọ̀dà sọ̀rọ̀ lọ́wọ́ ǹjẹ́ àwọn lè ṣerú ẹ̀ ẹ dáhùn ó kéré ní ẹjọ́ lè ṣerú ẹ̀ bí ọba tiẹ̀ gbé ẹjọ́ lè dáadáa tí ọba tiẹ̀ fún lè nà yọ ọba ọba jà lórí pé ọ̀pá àtọ̀nà ọ̀hún débi pé àtọ̀nà wà nínú ọ̀dọ́rùn òkun lé sí ẹ̀ sọlọ́ọ̀lọ́ àlejò ojúṣe ọlọ́run nìyẹn o àti ìsọ̀rọ̀ ọlọ́run àlejò ọlá tó ń gẹ́gẹ́ gẹ́ arúgbó ọlọ́run bá láàánú ọlọ́dà àánú yẹn sí ara òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀. ọwọ́ àti hadith ipe àwọn èèyàn àtẹ́tù ọ̀sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀ tí ń wà ní. gasọ́ọ̀tù kúrò nígbà tá a ti sọ̀rọ̀ kọlọ ọdà mọkò ń gbìn ní madina ní òkú tó lè kó lè pọ wọn sá òṣìṣẹ́ ọlọsọ sára wọn sá lọpẹ wọn tó kàn ní sọlọ láàrẹ wọn tó kàn ní. òṣìṣẹ́ ọlọsọ náà àjọ sára tó wá ń sọ ibi aláàrùn náà nìkan omi fa ìdáhùn dáhà àdáhùn àdìsí ẹwà lọkọ káyà ní ọlọ́run sàwọn dípò báwọn ènìyàn ní ìmọ̀ wọn ni ò tí ì tó o sallallahu alaihi wasallam. àìsà òbí àtàwọn àyíká ó béèrè lọ́wọ́ àìnábì sallallahu alaihi wasallam níjọba yìí pé kí ni tọ́ ọkàn lọ́dọ̀ àwọn èèyàn tó tó lè jù àwọn èèyàn wo làwọn èèyàn ń ṣá òbí àlàyé àwọn ará wo yẹn àwọn ará mọ́tà sẹ́yìn pé tìmọ̀dínà lọ́wọ́ ànábì ti mọ́tà yẹn ó ní jọ́kẹ́lẹ́ tó ń lọ sí àkọ́bà ìkànnì àwọn káàkiri tó lóko wà lọ sàlàyé fún ìpè òjísé ọlọ́run lọ òdodo lọ́rùn náà ó ti ń sọ ayàkàlẹ̀ fún òní ọkọ̀ ọgbà fún ọgbà àwọn ẹ̀sọ́.

máa rìn tọ̀rìn tọ̀rìn ọwọ́ ajẹ́ tí ń gbà tó súnmọ́ haram lọ́dọ̀ àti à ó mọ̀ sí haram kan sábàbà àìsàn. ó ní lẹ́yìn ìgbà náà mo wá rí ẹ̀sùjò kan tó sú bíbà ọlọ́run wá ní ìdìbò ìlọrin ọ̀ṣọ́ ọwọ́ aṣọ fún òun pé màláìkà tọ́lọ̀ ń kó tí òkè ńlọ ń yìí o mọ̀lẹ́kà náà bá sára wọn sọ. pàṣẹ pẹ̀lú tọ́ ọba fẹ́ tọ́ ọba fẹ́ kún wọn pa òbí méjì pọ̀ mọ́ àwọn ará mọ́ta tí wọ́n fẹ́ lọ́ọ́ kúlẹ̀ ẹ̀fẹ́ náà ọlọ́run ti yọ̀dá òun ó sì bẹ́ẹ̀. anabi wa sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ sọ pé báyìí abidu ayélujára aláàbò mi ni asọ̀rọ̀ abíyẹn máa yà àbúrò lọ́wọ́ wáyé wọ́lá ayélujára ó lé mi ọ̀fẹ́ yẹ ǹdẹ́ mi fẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ yìí pé báwo eléyìí ọba báwo ti kọjá pé nínú ọmọ wọn àtọmọ ọmọ wọn yóò mọ bẹ nínú ẹtí ọmọ sin ọlọ́dún òní òkùnkàn ní ọmọ náà kọlọkọba fọlọ pé àbàbà wa máa lọ kó sí ọ̀pọ̀lọpọ̀ fún ọgbà wọn ọgbà wọn láti ọlọ́run náà nígbà tí àwọn 1986 lẹ́nu àwọn àjẹsílẹ̀ ti kọjá à ń fò lórí ìwọlé kankan tàbí jáde kó nù ọgbà àwọn èèyàn àti ẹlẹ́gẹ̀ẹ́ ató rẹ kó gbélé ẹ̀kíní tí wọ́n wò báyìí lọ́kàn kó n fẹ́ sí géètì géètì òsì ó tó pé gbogbo ẹ̀jẹ̀ jẹjẹ lọ́ba tó lẹ́ẹ̀kí géètì bá sí ó ṣe é ṣe wọlé fún bàbá géètì máa kò tí ì bá lọ́ọ̀tù rẹ̀ ó yìí ṣe é fún oògùn wọn náà ọlọ́pàá lẹ́sìn máa mọ bí abájọ ọwọ́ àkọ́kọ́ wọlé tètè ìlú ọmọ tuntun lọ wò ó bí kàdé ti plan ìkàlẹ̀ iṣẹ́ ìwé ìtọ́ ilé ìtọ́ john máàlù tẹ́lẹ̀ ó yàtọ̀ sí pèsè o òkúta ní ẹ̀kú síbẹ̀ lọ́rẹ́ rẹ̀ kí ni ọmọ tó bẹ́ẹ̀ fi. wọ́n bá wa fún àwọn ẹ̀yẹ wa náà ẹjọ́ lára kẹrọsìn ti lọ́ra kẹrọsìn lórí ìjà àgbàjì àwọn ọlọ́pàá tọ́lẹ́gbọ́n ti fi ẹ̀ díẹ̀ ti fi sàṣìlú àtọ́kù gbọ́ ẹ̀ tí bá ti táwọn ọ̀gá gbogbo wájú àti ìyẹ̀wò àti ilé tó wà wájú pẹ̀lú ọkùnrin bọ́ lé lórí kọ́nà ọ̀rọ̀ tó ṣe tí ó ṣe jọ náà ìkànnì àwọn àbábọ̀ pọ́pùlà ní ẹ̀bàdàn bàbá yìí sọ ní ìgbà táwọn akẹ́kọ̀ọ́ ní ilé yẹn ń sọ èmi náà ti wájú ẹgbẹ́ ni wọ́n pé gbogbo wọ́n ti pè wọ́n àwọn ilé fi sáwọn ìjọba ilé ṣe ọ̀gbìn náà ti rà láàyè àwọn kan tó ìpínlọ́ra lọ́jà rẹ̀ tó fún àwọn bàbá wọn àwọn bàbá ní àwọn òtí kàsí nǹkan kan àwọn bá ní ṣe ní àwọn ọmọ àwọn àwọn ilé ọmọ lọ ọ̀tá ah, wọ́n ti lọ ètí ìtọ́sẹ̀ wọn ṣe wàhálà lọ́jà wọn tó ti wà lẹ̀ kí n kọ́ fún fún ọmọ ẹ̀ á ah! wọ́n ti wàhálà lọ́jà ẹ̀dá àwọn ẹ̀ àgbàlagbẹ́ ilé ìtòrí ọlọ́ wọ́n bá ti bù fún àwọn tó lọ lóko wọ́n yẹ káwọn máa gbé káwọn kọ̀ọ̀kì nígbà tí ìgbà sí àwọn ìlẹ́yìn àbàbà máa bí wọn bẹ ní pé àwọn ò sí àwọn òbí ti láéláé ó ní tí a bá sà á lè tí ó kù sára ńlá ìdí ó kò kù so ìdí ọjà náà mọ ìdí ó dúró ọkùnrin rẹ. bàbá wa jẹ́ kí wọ́n wá ń sọ fún wa ní òkùnjọ́ náà kì í ṣe nìkan wà bẹ́ẹ̀ bàbá bàbá wa ọlọ́run kọ̀ọ̀kan pé wọ́n á ní tí wọ́n kà ń pè náà nù pé wọ́n wá gba ìsìlámù bàbá yìí wọ́n á wà ìyẹn ló dúró àkùnrin ìsìlámù ọlọ́run ṣe wọ́n ní sàánú gbogbo àbá àdìgbò náà àbí òṣèlú wọn fún ọlọ́run ṣe wọ́n lẹ́sà nínú ẹ̀sà yẹn wa pẹ̀lú ìmọ̀lì pẹ̀lú ìgbàgbọ́ àbójú rí kọ́lọ̀ ọjọ́ ẹ bá sinimẹ̀sùn náà ní kọ́lọ̀ gbé wọn káyè sáàyè rẹ̀ ní àgbéyà wọn kọ́ sàmùkú òfin wọn àti fún àwọn alákòókò àti tóbi ọlọ́run náà. èyí gbọ́dọ̀ bí ní ọjọ́ àdúgbò sọ́lá nìyẹn kọ́ wá torí pé káàkiri ṣe kọ́ wá torí pé àà tó bá jẹ ẹ bá dà mí lóru èmi náà lè bọ́lẹ̀ ni. kódà nípa ọ̀rẹ́ sí ohun gan ìṣèkèké sọ́lọ̀ mi tí o sì lè dìbò owó tí bá jẹ́ àṣàṣì ìṣèkèké sọ́lọ̀ mi ìyọnu àjẹmú kan lẹ́ẹ̀sìn lẹ́yìn ìfẹ́ lọ́wọ́ ìtọ́lọ́ ṣiṣẹ́ yẹn. ńgbà wá ní wọn yẹn náà nílà ọwọ́ kẹsẹ̀ kan òkè sọ́wọ́ àti wàá dìísì bí àwọn sàṣàrà àbọ̀wá ti bẹ́ẹ̀ yẹn náà nílà àbọ̀fẹ́ kí ni ọ̀rọ̀ tó máa kẹsẹ̀ kan òkè. sẹ́yìn ó ṣe é ṣe ní mọ́sálásí àwọn ẹ̀rọ pẹ̀lú àdóni ọmọ yẹn láti dà kọ́mọ kọ́ pa nǹkan ọmọkùnrin rẹ̀ síyàn ládùúgbò àlọ́ àbí oníkọ́ ọkàn kẹta tó dá yàrá láti ní ọlọ́ ìdùnnú sálángá sáàyè rẹ̀ nù ìyá ti di kékeré ó ti ó ti di káàdì ìkọ́nà kọ́sọ àánú kúkúrú o tòótá abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni pé ọlọ́run ṣe àdínẹ́gbẹ́ ọmọ kánà sọ̀rọ̀ bá àyùsọ́lá ọlọ́run ṣe ní aláàánú látàrí pé ọlọ́run bá bẹ́ẹ̀ fúnra rẹ̀ ó ní àrùbá àmọ́ ẹ̀ rọ̀ ẹ̀yìn aláàánú ti máa ṣe àánú fún gbogbo ẹ̀dá lẹ́yìn ìgbà náà àníṣọ́sá àbọ̀ àtọ̀fọ́n náà akínrin tó ṣáájú ibi ọlọ́ọ̀bá àyèké ọlá tó tí ó dá àánú èyí tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹ̀dá ọ̀dà ní ọgọ́rùn-ún ẹyọ kan bẹ̀rẹ̀ lórí sí ayé nínú ẹyọ kan náà ló wá fún àná ìwọ̀sọ̀rọ̀ àwọn àyèwòsàn náà tó ń wúwa ti ń wúwa. agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ti ṣe seventeen lórí ayé ẹlẹ́ẹ̀kejì ní oṣù láti fàájì àtàwọn táǹkà ló pé Ar-Rahman Ar-Rahim ọlọ́ọ̀bá ní aláàánú olùsí àánú. agbẹ́rin wa sọ pé mímọ àti ṣẹ̀ríà ti ìsìlámíyà al-barra al-ilahiyya annaha muttasifatun bir-rahman nínú ẹwà ti bẹ fún islam òfin ọlọ́run tọ́jẹ́ ti ọlọ́run àràmán ẹ̀rọ̀bí oná ní pé òfin kún fún àánú téèyàn ọmọ ìyá à òfin tó kún fún àlèrè. obìyapa díẹ̀ sí àwọn ẹ̀sìn míì tó ti ṣáájú nípa obìnrin òfin wọn àánú náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn kankan bẹ ẹ lọ́dọ̀ tó sọ fún àánú wọn sùúràtù lẹ́yìn kọ́sọ́lá sùúràtù bàkàrà àwọn ọ̀rọ̀ tó tún wọn lélẹ̀ ní ọwọ́ ọ̀bàrí yẹn. ipe àwọn tó lé ربنا لا ولا تحمل علينا إصرا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ẹrù tí ó lè pọ̀ jù nípa àlàáfọ̀ yẹn sì tó o gbé lórí àwọn ọlọ́sàájú tó gbé láwọn lórí ọlọ́sì gbàgbé àjọṣọ sábà bẹ́ẹ̀. tẹ̀sí bá tí ẹ̀gbin bá bá wọn lára kó o gbọ́dọ̀ mọ ọkọ ní obì kú o lọ sí lọ tó bá bá ọ lára aṣọ ojú mi lọ́wọ́ àti báwọn náà ní obì kú o bẹ̀. ẹgbẹ́ ìwòye tí ẹ bá gbà wẹ̀ látàárọ̀ báyìí ó nígbà tí gbogbo ìyàwó sánmà tí mo bá ń tẹ̀ àmọ́ ń bẹ̀ iná wọn kò sí lọ. tiwantiwa tó lọ bá ti wọlé àwọn àwọn owó ọtí ìjọba ìlé pé àwọn àbúrò ọjọba mo tún wá wọ láti ṣẹ̀rí islam ọlọ́run fi àánú bẹ́ẹ̀ àánú tó lọ́run fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú suratul fatiha inú táàkọ̀kọ́ mọ̀ ló ṣẹ̀rí àyè pé ṣe é ní túláàsì táàbí ní tẹ̀lé yìí pé ọlọ́run gbé wọlé èèyàn lórí láti ṣe nǹkan ní islam irú èèyàn wo lọ́lọ́run máa gbé lórí onú ẹ̀yẹ tó bá ti bàlágà ní làákàyè tí ìkápá agbára tí èsè tún bẹ̀rù tí ọba ti sí kò sí ti jẹ́ tẹ̀lé ìdùnnú ṣẹ̀yà nígbà wọn bá ìjọba sọ pé láàyè bẹ́ẹ̀ nínú làwọn náà sáré ìlà àwòrán ọlọ́ọ̀bá ògbéwọ̀ ẹ̀mí ọlọ́run ní tó bá ní kápá ẹ tọ́ba jọ bẹ́ẹ̀ ké gbogbo sẹ́tí bá tọ́ba jẹ́ dáadáa wọ́n mọ̀ tó kalẹ̀ fún sínú òwe rẹ̀ tí ó ti mọ̀ fún bọ̀. ṣùgbọ́n ìtọ́ bá ṣe ní àyíká òní kọ́ lè lórí ara òní kẹsẹ̀ kankanlẹ̀. torí ẹ̀sùn bẹ́ẹ̀ ta ẹni bí ọmọ ibi ká gbé lọ ayé kájọ sí ayé yóò ti gbà láda ṣùgbọ́n ájì ti Islam yóò ṣẹ̀ṣẹ̀ sí ń gbọ̀ bàbá láda yìí. ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò lè láàkáyè tọ́jú ẹ̀rọ ìdùnnú ọjọ́ ìwé ìwé náà kọ́ bá fún mẹ́ ọlọ́run gbé ìwọ̀ kankan lé lórí ọlọ́run ní òkè òun ẹ bá ní ọwọ́ mọ́sálásí tí bá ń sún àwọn èèyàn nì ẹ̀yìn lẹ́fà áwọ̀ ọlọ́run láì wọ ọ̀gá ọ̀rọ̀ láì wọ̀ ní lórí òní ọ̀sán lù wàlà ìṣìntọ́nà bó ṣe é bókì kò lé àyàfi ìtọ́ àdédé gbèrè rẹ̀ ti bẹ́ lára rẹ̀ ọlásìkò ti máa wá ti máa lásìkò ti máa lọ àsìkò tó bá wà ní ìfẹ́ sí ìjọba lórí ẹ̀ àsìkò tó bá fi ilẹ̀ wọn ní ọmọ ẹgbẹ́ wọn. ìṣẹ̀lẹ̀ àtisọ́nù ìṣọ̀rọ̀ tẹ̀lé o bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀ lọ olùgbàdá ló sùn náà yìí kà sáré ọ̀sàlàyé ẹ̀kọ́ rẹ̀ rẹ̀ kò lè kí kò lè bẹ́ẹ̀ ní wọn àdúgbò ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lásán pé ìjọba àwọn ṣúra bá ti àká kọ́jọ́ kò wó òkú ẹ̀ kò lè tẹ́ ìmọ̀ àwọn àdúgbò ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ta ẹ̀ tó ti dàgbà débi pé kò sẹ́ni ìdíkẹ́ tó orí òkú gan lọ́wọ́ àti ti rìn tí ò lè dìde ẹni tó lè gbé ẹ̀yẹ ìdílé àdìmúrò ẹgbẹ́ oníṣẹ́lẹ̀ àdìmúwá nìyẹn. ẹtí ọba ti lè ṣe nǹkan tó pin ẹ lápá ọlọ́run ti mú kó òkun ṣẹlẹ̀ à ọlọ́run àdìgbọ́lá ọ̀sọ̀rọ̀ àwọn sùrọ̀tù kọ̀ọ̀lá ibi sùrọ̀tù kọ̀ọ̀lá ayà kéde òní ìyóhùn fẹ́fẹ́ tó sàátì min sàátì. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا الله يطلب سيراكم كما nínú ọ̀rọ̀ atọ́rọ̀ ṣe mú wọn náà kó bẹ́rẹ̀ àti èyí tí ẹtọ́nà ọba ní kì í jẹ tiẹ̀ kọ́ mọ́ ń wà kò ní kọ́ náà òṣè kankan fún wo bó ṣe mọ́ ń wà ọ̀ náà ló mọ̀ ẹ̀ láàyè bẹ́ẹ̀ ní olùlọ àbúrò sáré ní ọlọ́ọ̀lọ́ ẹ̀mí kankan lọ́rùn tọ́lọ̀ bá fún lọ́dọ̀ kọ́ ṣùgbọ́n nínú tó tọ̀ fún ọ náà ọ̀nà nípa mùsùlùmí bá ti ní sàyẹ́dì àbúrò àrùbá ọ̀sẹ̀ ìyíyọ̀sọ̀rọ̀ lẹ́yìn ìnira ọlọ́run bá yẹ ọlọ́run yóò mú ìrọ̀rọ̀ wá ọlọ́run mú ìrọ̀rọ̀ wá láti tóbi ọlọ́run lánàá rẹ̀ ká máa ṣe ọlọ́run ká máa dúró máa ìsìláàmù tọrọ òní tó kún fún àná ni àwọn àbá sọ̀rọ̀ nípa àwọn obìnrin káàbí sílé gbogbo ẹ̀yọ kan lọ. agbọ́dọ̀ mọ̀ sí déédéé láàrin wọn nípa jíjẹ mímú níná lílo wíwọ̀ àti wọn pẹ́pẹ́ agbọ́dọ̀ mọ̀ sí déédéé láàrin wọn. àwọn àbáwọ̀ aṣọ ẹgbẹ́ ti jẹ́ sí déédéé kò túmọ̀ sí pé tọ́ba tí wọ́n fẹ́ nìkan níye kan iye ògẹ́lẹ́ tí wọ́n fẹ́ nìyẹn wọ́n lè túmọ̀ sí báyìí. ìtumọ̀ rẹ̀ ni pé ìtí ó bìyà bùkátà ilé yìí àti status yẹ ipò tó wà nínú àwùjọ kò fún bẹ́ẹ̀ náà ni eléyìí tí ó bí àbùkátà rẹ̀ àti status tó lọ wà kò fún ìbáná lọ ṣàtúnṣe. ẹ tó ṣe pé láti jọ wọn ti di ọmọ tí jẹ́ mọ̀júmọ́ni nílé bí ó kẹwàá sí lọ́wọ́ ìlọ́jẹ́ eléyìí sì rè ẹ̀ka lọ́sẹ̀ abẹ́rẹ́ ìdìlọ́sẹ̀ ẹjọ́ mọ̀jẹ̀ kọ́wá ló kó mọ̀ níwọ̀n ìlú òbí lẹ̀ bá mi dé àkóso lọ́bẹ̀ sí o àkóso lọ́bẹ̀ sí yẹn. láti wẹ̀ pé Islam wa tàbí ìgbésí ayé wa pọ̀ ó ti kún fún àwọn ìtọ́pọ̀ bó ti tìrìtì ọmọ tálákà bẹ́ẹ̀ lọ ló ti tìrìtì ọmọ lówó ọgbọ́dọ̀ kún kálukú ní tí ó bá ìṣesí rẹ̀ tí ó bá mú ọmọ tára kan jọ dé tó bọ́ọ̀sì méjì tọrọ àkùnkàn asọ̀rọ̀ òkú bẹ́ẹ̀ asọ̀rọ̀ òkú bẹ́ẹ̀ ọba fi yàrá tó ń bọ̀ bá dé òfin jà yọba ọmọ olówó ń bọ̀ kẹ́rù dé yàrá méjì ọ̀rọ̀ àṣì tọ́ba ní yàrá kan náà méjì àti méjì àbùsùn ló ṣe liyom fikitu saati min saati wa man kudira alayhi فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا ìṣesí ká ló bá bá wà lóṣè tó ọba wa ní agbára bá o lè satisfy pẹ̀lú olówó ọwọ́ abẹ ọwọ́ abọ kò sí ìwọ bíi kéèyàn lẹ́kọ̀ọ́ lọ́dún èèyàn kéèyàn wá lọ́dún ààrẹ. gbogbo ẹ àbí díẹ̀ lọ ẹ ọwọ́ akọrọ tó fún gbẹdá o ní ìtúwọ lẹla sí ọwọ́ abẹ ọwọ́ arọ kìí bọ wà tó ń dòwe ẹ ọwọ́ ìjà ẹwọ fún ìwọ àbá alẹ kò kó wa lọ ojú ojú ewu yàrá méjì lọ kókó kókó ìwọ ló sì kọ wáyé mu dákun ilé rẹ tó ní bíbá tó wọn bá yìí jẹ máa lọ bẹ àgbo ìbọ rẹ ti lé mi àgbo ọ̀nà òkú lẹ́gbàá rẹ ti lé mi sẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀jọ̀ wa ẹ̀jọ̀ wa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. téèyàn bá ẹ̀sìpẹ́tì Islam bẹ́yẹ yọ ọmọ pé àánú bẹ́ẹ̀ fi òfin rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó ń sọ fún wa ní sọ́ọ̀tù bàbá àyà one fifty eight tọ́nà fi sọ̀rọ̀ àgbẹ̀ ìjọba máa ń kí àdàmàrí dán àwọn àlà sábàrí fàìdàrú mi àyà ìkóha ìkásáájú ẹ tọlọsọ fama tààlà mi kún màrí dán ẹ lọ àkùrá ọgọdọ ayàtọ rẹ náà rẹ tí jẹ fún yẹn àkùrá nìyẹn tí ọba ayàtọ rẹ mọ tí wọn kò gbà ọ kà máa kọrẹ tẹ lílé orúkọ rẹ tẹ lílé tẹ tí a kò sì ó ní ọlọ́ọ̀bá àdìgbò láti gbé ẹ ń bá jẹ́ aláìsàn nù yín àbọ̀wà lórí ìrìn àjò fàyídà tó ní àjálù òkà nǹkan mi ti ṣáájú ìdá fà á tọ́ra tọ́wá fi àwẹ̀ lẹ̀ fàyídà tó ní àjálù kó ń kó ka ọjọ́ mi àríyànjú kúgà rẹ̀ nínú àwọn ìbẹ̀rẹ̀ ìsọ̀rọ̀ aláìsàn èsì túláàsì o ọlẹ́ ẹ̀tọ́ òbí àbẹ̀lẹ̀ tọ́ba gbà tó mú wa kò sí wọ̀bẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ orin àjò tó ti kó nínú òru rẹ̀ oní àlẹ́tọ̀ òbí àbẹ̀lẹ̀ tọ́ba gbà tó mú wa ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ olóṣù lórí ìgbọ̀n. ọlọ́run wá fi gbólóhùn kan parí ẹ̀ ipe àtàwẹ̀ àti nǹkan nínú Islam yorùbá lọ́wọ́ bí wọ́n ní yóò ṣe wàdà àdùbí ìdòbí kò mọ rẹ ọsẹ ntọ́lọ́ ń fẹ́ pẹ̀lú àwọn òbí tó gbé wá ìrọ̀rùn ní fẹ́ mu ní gbogbo olóyìn rárá bá gbòdì lọ ma mùsùlùmí tó bá ń pèpè lọ ní nàìjíríà kẹ́ẹ̀mọ́ tó ní ọ̀pẹ́ sàbí tí wọ́n bá sì lẹ́tì ètò ìlera fúnra rẹ̀ nítorí kó o lè rárá kan èèyàn ó wà láàrin ṣùgbọ́n tó wá fún kẹ́kẹ́ mi náà lónìí kọ́ wọ́n yọ wọn sí ayé àrẹ wọn sí àwọn èèyàn wọn bá jọ wọn sí tí wọ́n sì lẹ́sìn mọ́ ara rẹ òògùn tó ṣe ìfà ìfẹ́ lóru gbẹgbẹ yìí. torí pé wà ní Islam wípé gbogbo ẹsẹ̀ tí yẹn bá gbé lọ mọ́sálásí lọ́nà ọ̀pọ̀lá dálẹ̀ nìyẹn. adéyíké tí ìgbésẹ̀ yẹn láti lọ mọ́sálásí kan tọ́ bá pọ̀ ju ti ìkejì lọ ibi tó ọ bẹ́sẹ̀ lọ ládàá tí yọ bá bẹ́ẹ̀ kó ibi ó dínà síbi tó ọ wà ọkọ̀ ìlú ìtòsúnmọ́ lọ. lọ́nà mi sọ́nù tó wà ní àti pé wà á dára ó wà kó lálẹ́ yìí àṣọ ìnà òbí ìmọ̀ abẹ́numọ̀mí. gbogbo ògbésẹ̀ táwọn sàárè ń gbé lọ sí ogun ọlọ́ àti lọ sí mọ́sálásí gbogbo ẹ̀ wà ọyọ̀ lọ tọ́lá ó sì sẹ̀sán ṣàdúró yẹ. bọ́bá ti dìnnà sí ló ti gbà dáadáa sí wọ́n á jẹ́ pé nǹkan kan náà lọ́dọ̀ bá padà ibẹ̀. tí wọ́n wá bá wá tó lé o tí wọ́n bá wá gbọ́ láti fúnra ara rẹ tí wọ́n bẹ lọ bí ó dín náà kì í ṣe kọ́ wàá máa ṣe dandan lórí ọmọ rẹ gbèǹde tàbí àbàtà ọ̀rọ̀ sàlàyé fún mi tọ́ba ìjọ rẹ̀ ó sì jọ ọmọ ìgbé kì í ṣe dandan o ọlọ́run pé dandan o ìní òkè muhammed ti bẹ̀rẹ̀ Islam ìní òkè muhammed ti bẹ̀rẹ̀ Islam. ìlòdì òfin lẹ́kọ̀ọ́ lọ́jọ́ iwájú lẹ́kọ̀ọ́ gidi ọmọ rẹ kí ló lọ́wọ́ yẹn náà fílà lọ́wọ́ ń kábàdà àbò àà àbà islam ọ̀nà lórí yìí àgbàlagbà náà ti rẹ lọ́wọ́ òwe àbẹ̀ náà bẹ̀rù kí lọ́wọ́ akẹ́kẹ́ lọ́wọ́ àmọ́ àti ìyàwó nítorí pé ọ̀nà náà fílà ó bíríṣì islam ilé kókó ló bíríṣì yẹn tó yẹ ló bíríṣì lọ ó bíríṣì lọ síbi ara kan ní islam wa. àtikọ́ ọ̀dọ̀ pé ah, ọba tó yẹ kó yẹ náà fílà tó fílà láti bẹ́ẹ̀ náà fílà yìí ọba ìtìyẹn ìṣàlàyé kan sí ìtìyàn ń rẹwà dùn gbọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ kò tí ì gbàlágà ọmọ ìbíyùn náà lọ àwọn ọba tó lọ láti wọn yẹn lọ àgbẹ̀ kó dàbẹ́ ìmọ̀ ayé dàdí tẹ́wọ̀n bí tẹ́wọ̀n bí lóṣù méjì. pẹ́ẹ́rì ẹ̀ ẹ̀ jẹ́ kọ́ máa dùn sí bẹ́ẹ̀ nípa. inú lọ ọmọ ọba àgbẹ̀ pé kó sì mú mọ́ra lọ́sọ̀ ọ̀gbìn rọ̀mùdá làwà àmúdá làlápọ̀ ọ̀dàbí àwọn ẹjọ́ mi à òkú ti Islam o àtọ̀ òkú ti rámọ̀ ti bẹ́ẹ̀ ní Islam àtúntì bẹ́ẹ̀ ní Islam tọ́lọ̀ nílò الرحمن الرحيم ìwọ bẹ lọ ẹkọ ọmọ ọgbẹ tó bá ti dèmí ní islam tó bá já o ìwọ bẹ lọ ẹkọ ọmọ sọ fún bá pèké àti òbí já lọ rẹ adada wo bí wo ìfẹ́ kọ ọmọ yìí kéka ó dé ó dé àwọ ìwọ máa wá sí inú tiẹ̀ náà máa tó kéka ìjà àwọ kí ọbẹ ń dàbẹ kọjá nǹkan ló máa lè máa nígbà tí ọba ti jẹ bá lọ ibà mú ó ti ń gbọ̀n láago mẹ́fà lọ́wọ́ ní wákàtí kan náà lò sáà lọ fẹ́ lọ́wọ́ àjọ lọ. sọ́nà ló lò ó dùn ládé ti ti ń gbà kọjá lọ mẹ́fà. kọjá kó lóògùn bà àbí ògùn tó bá ń ṣe nítọ́jú àjò ní tí Islam fẹ́ tí jẹ́rà àmọ́lẹ̀ wà ní ìdáhùn fún wọn láti wà lálórí àjẹ. gbọ́ bá wá jẹ́ lọ́wọ́ àdúrà Islam kò dáa bọ̀ yọ̀wọ̀ àgbẹ̀yọ̀ kan mí ì lẹ́yìn àwẹ̀ ọlọ́ni wa máa ń jẹ́ ala alaykum fi dini min haraj nínú suratul hajj aya seventy eight ọlọ́ni tí ó pè yẹn lẹ́yìn tó ń kékeré jẹ tí wọ́n á sún mi ọlọ́run ló ń gbèrè yín lórí ẹ̀sìn tó wà ní kékeré jẹ tí wọ́n ẹ wò pé kí ayé kú táwọn ń fara mọ́ sí ṣé ìsìlámù lọ́rọ́ wọn jù kí ní ẹgbẹ́ tó kì sí ẹ̀sá láyé ní ogbó ẹ̀sá sórí òkè ẹ̀sá sábẹ́ òkè ẹ̀ bí ó torí sí sí

á gbìyànjú ni á gbìyànjú ni gẹ́gẹ́ bá a ti sọ lórí rámọ̀ lọ ká gbìyànjú ká fi èso sínú rẹ̀ ká gbìyànjú ká fẹ́ yàwó ká súnmọ́ ìgbìyànjú láti ọlọ́ọ̀ni ọ̀wà àtàrà nínú rẹ̀ lè bá yọ̀wà àti àwọn rẹ̀ lè bá yọ̀wà jẹ́ kí n tá àfẹ́kọ̀ọ́ wa lọ. tí ọ̀bá àtàrà nínú rẹ̀ lè bá àmọ̀ gbìyànjú nsọ náà ìmọ̀ràn adágbà ní àwọn àbídá ká ní àwọn àbúdá ni yọ̀wà ti dá ìgbésà sí dáa. nínú àdúgbò àtúwẹ̀sì Islam ẹ̀tọ́ àtúnṣe lóbìnrin àgbẹ̀dẹ̀rúbí lóbìnrin yóò fi irun lẹ̀ yóò fa àwẹ̀lẹ̀ ṣùgbọ́n yóò gbà wẹ̀ padà kò ní sọ̀rọ̀ padà. jihadi táwọn èèyàn kígbékígbé ọmọ ní má jẹun ọmọ ní túmọ̀ ó sì ní má jẹun jihadi musa yapa ń ìtọ́jú òkú gan bá tó ń ní Islam kó ń bẹ ṣùgbọ́n ní pọ̀lọ́ṣẹ́ tó ní máa jẹ. Ètí òtún bá a máa sọ́ọ̀tù ọ̀nà bẹ́ẹ̀ni ìlà àgbọ̀dọ̀ dárúkọ mọ́ra wọn. Gbogbo ẹ̀ nínú máa jẹ wọn. Nínú máa jẹ wọn jì á lè tọ́jú ọdún gángan. Iná ní kéèyàn jẹ́ mùsùlùmí. Kọjá tó ní làákà yìí, kọjá tó ti bàlágà, kọjá ọkùnrin kọ́mọdébí ẹ̀, kọjá ọmọdé àlè. Kí ni kàkáwó sí wa lórí omi yẹn tí ọba ti sí kàkà mọ́tì àbára kékeré àgbáyé ńlá ìsìlámù ọ̀nà wa. ètò ìfún máa ń ṣe náà rẹ fún mọ́sálásí tọ́mọ àgbàwẹ̀ tọ́mọ sinábílà bọ́ọ̀nà bí ọlọ́sẹ̀ ṣe ọ̀sán àti gbogbo àti gbogbo tó ló ní àti gbogbo ẹni tó tó bẹ́ẹ̀ náà sì ni bí ìyàbá lóbi láyé kọ́kọ́ yẹn lọ́wọ́ tọ́ba jẹ́ pé aṣíwájú bẹ̀rẹ̀ islam aṣíwájú yìí ni wọ́n sọ ibi ogun ti bẹ̀rẹ̀ wọn ètò ìpínwọ́ lọ́wọ́ fọ́ọ̀mù dára rẹ̀ ló gbá ìyáàdù yìí ká máa já lò rẹ̀ lásán ló fẹ́ máa fà kì í ṣe ti ní tàrí ìkùté. bẹ́ẹ̀ náà sì ni nínú ṣẹ̀rẹ̀ islam ọlọ́run wá ní àwọn òkùnfà mẹ́rin ọ̀gá ilé máa ń fa ìdínkù díẹ̀ nínú òfin islam bá wa alákọ̀ọ́kọ́ mẹ́rin ìrìn àjò àti sọ́ńpà àwọn ipa rẹ̀ bẹ́ẹ̀ náà ní dídín àwọn ọ̀gàn kù ètò ìlẹ́jìnrò tó fi kù àdúgbò àwọn àmọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn àìsàn a máa fa táàbì fi àwọn kan lẹ̀ níbẹ̀ náà ní àwọ̀ kí wọ́n fúláàsì èèyàn kán gbé ní dùrẹ́sì àdúgbò straight wọ́n fúláàsì ẹ̀ ó gbé lọ fún ọkọ̀ ọ̀dàmù eléyìí ó gbé lọ gbọ́ ẹ̀ ọmọ rẹ̀ lọ́wọ́ ń dà ẹ̀kọ́ ọ̀pá àwọn èèyàn tí ó ti ní àwọn ọ̀dẹ́ni àbókù mọ́tò tó bá tiẹ̀ lọ ọlọ́run sì bá dára jẹ́jẹ́. owó tó o fún wọn ọ̀ lẹ́sẹ̀ kan lórí ẹ̀ tọ́ba jẹ́ kí wọ́n ti di ọlọ́run ní ọ̀bẹ kọ́ lọ. torí wọ́n náà sọ ní ọkọ̀ àárín pé ilá mẹ́lẹ́ òfin ha wà kọ́lọ́ tó kú mọ̀kùnmọ́ ẹ̀ tí wọ́n ṣùgbọ́n ọ̀sán rẹ̀ ọwọ́ ọkọ̀ ọkọ̀ bàbá rẹ̀ lórí ìgbàgbọ́ òdodo tí ìbá rẹ̀ fẹ́ ń dáṣẹ̀ kò lè dé wọ́n ní kó kí àwọn ọ̀sẹ̀ mi kó lè sínú ọ̀nà ẹsẹ̀ mi ọwọ́ àbínú ẹsẹ̀ mi lórí ìgbàgbọ́ òdodo ọwọ́ àbínú sínú inú ọ̀rẹ́ gbọ́dọ̀ ọwọ́ àbínú. ṣé bàbá wa sọ ṣe ní òdì wọ́n sẹ̀ mi kódà bá ọkọ̀ kan sọ ṣe ní òdì wọ́n sẹ̀ mi sí ọ̀ síbẹ̀ náà lówó tó ọba fún wọn nítorí wọn lè jẹ ọ̀rọ̀ náà lọ kì í sì wọ́n lọ wá wọn kì í fi ń lọ jẹ́jẹ́ wọn lọ wá tó wọn pé ah, ẹ wá lọ́wọ́ ẹ sì gbowó lé tiwa ẹ bá ṣe yòó ní gègé yìí so ìkra lẹ́lẹ́kẹta tí máa ń ṣe ìdájọ́ fúyẹ́ láti mọ̀ pé àrùn bẹ́ẹ̀ Islam bẹ́ẹ̀ náà ni ìgbàgbé ọgbàgbé ìgbà lórí ó sì ṣe sùjúdù sáà tọ́ba jẹ́ pé tíyẹn ti sùdú sáré fún mi o òun náà làwọn súnà mọ àkàdà kì í sọ̀rọ̀ ẹ̀yọ nǹkan ọ̀rọ̀ ó ṣe kíláàsì lọ́wọ́ tó ń ṣe ni tọ́ba ti jọ́ràn ẹ̀yọ olùkọ́ gbàgbéra káàkọ́ wá sí sùdú sáré kò sí níjọ́ ó kíra láwọn ọmọ rẹ̀. bẹ́ẹ̀ náà ni àyùmọ̀ kan lẹ́lẹ́kàrún tí máa ń fa lọ́nà tí wọ́n fi ẹ ìdájọ́ ṣùgbọ́n láàrin wa lọ́wọ́ ni o ọkùnrin gbàgbé yẹn yóò ti ẹ̀ka ìlà ó sì wọ́n ti ká ìjọ kìí lọ a máa ń parí ìjà kan lánàá nípa ọmọ ṣíṣe náà ọlọpá sí ìmọ̀ tí ká ìlà ọ̀lẹ́sẹ̀ tẹ̀lé wá jọ kódà bọ́ ọ̀rọ̀ tí wọ́n lé ikú ọ̀lẹ́sẹ̀ tẹ̀lé wá jọ ṣùgbọ́n tó bá ti bọ́ọ̀bù ẹ̀tọ́ ẹlòmí ọ̀lẹ́sẹ̀ wájú ọlọ́run náà sọ̀kà rọ ó jẹ́ olójẹ náà ọ̀mọ́ náà ló bá jẹ tí bá mọ̀ làlẹ́ nípa yẹ́rà àti kílágbájá lórí ti yín lọ́wọ́ àbẹ ẹṣẹ́ àyè ọ àti pé olóògbé ọba ọlọ́pàá mi. pé ọba dáná tó àkìdí náà nínú sí iná àbáná ọmọ àti sẹ́yìn. kí ọlọ́run ti àjẹ lórí ìdíyàn ọmọ àti ìdíyàn gbàgbé tòótọ́ ni lórí bí àjẹ ọkọ̀ ọ̀dẹ́sẹ̀ gbàgbọ́ ọ̀dẹ́ tó ọmọ. ṣùgbọ́n nígbà tó ti wá jẹ́ tó ti wá mọ̀ ẹ́ lórí túláàsì nínú kó o fún ní òkú tó ṣe déédéé rẹ̀ àdúgbò olówó sí ìra ìmí tí wọ́n wà lọ́pọ̀ mọ́ rẹ̀ àdúgbò ọ̀fẹ́ ọyọ́ sí kókò kò ti yọ̀ǹda ìmọ̀ ìṣẹ̀lẹ̀. bẹ́ẹ̀ náà ni àjáhùn àìmọ̀kan ọlọ́mọ ìmọ̀ ojúkúrò yẹn mẹ́kì ṣe bí àfíyà ọ̀ kọ́wá lọ́wọ́ mọ̀kan ni pé ọlọ́run bá dé yọ ọ̀kan à ọlọ́run ẹ̀fọ́ náà bẹ́ẹ̀ fi ẹ̀sìn nù náà yìí níbi àwọn iṣẹ́ tí yẹn máa ń ṣe pẹ̀lú ara ọmọ ọ̀sẹ̀ gba ìsìláàmù ẹ̀kọ́ wákàtí márùn ún nǹkan kan tó bá yẹn ó ti lo bí ọjọ́ mélòó kan àwọn ọdún mẹ́ta ó káàpì òkú yẹn àgbà ìgbà ni ẹ̀sán fún jòlè wọn ọmọ gbogbo ẹ̀ náà lọ́jọ́ rẹ̀ yẹn èyọ́ bẹ̀rẹ̀ sí máa fi òkú náà yẹn ọlọ́run ìjẹ́ yàrá yìí pèsè lọ. bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹ́lò ilẹ̀ aṣọ kí ìṣòro ọkàn nínú àbí láti ìṣòro yẹn wà kọjá kò sí ìṣọ́bẹ̀ ṣèṣe bí àyẹ̀dọ́ ẹ pé kó o tó gbóló ọkàn èsì ó ti bu ọ ní fìlà ó ti bu ọ ní mú yóò ti pa ọwọ́ ló fẹ́lẹ́ ti láti dé sí ọmọ wọn láti láti dé sí ni ọmọ inú rẹ lọ ni ọba àríkè sí ọba àti ìgbẹ́ wa bá lè aṣọ rẹ ọmọ tó lọ náà ó ní torí ẹ pé ẹ ńlọ ọ̀sọ̀ mi ṣùgbọ́n bá tó ojú òsì bẹ́ẹ̀ ni ọba àríkè sí ni tọ́ba lórí ìgbẹ́ tọ́ba lórí atọ́ rẹ àyè tọ́ba ilé ìgbẹ́sẹ̀ nǹkan gbọ́dọ̀ lọ bọ̀ ọ gbọ́dọ̀ nítorí pé ìrìn náà rí torí pé ẹsẹ̀ rẹ̀ yóò ti kan nínú kíni yóò ti kan nínú ọ̀gbẹ́ ẹ má sì gbàgbé pé èyí tíṣẹ̀ rí abójúkò nínú ẹ̀mí díẹ̀ òun náà ní lọ́dẹ ẹ̀jẹ̀ èyí tọ́ba ti yàtọ̀ sí ẹ̀jẹ̀ àti bí àti kékeré túlá àtìlẹ́ gbọ́dọ̀ ṣùgbọ́n ìgbẹ́ yín tọ̀ ẹni òun kúkú òun kéde rẹ̀ kọ̀ṣẹ́ mi rẹ̀ òun lòun kéde rẹ̀ ọlọ́ọ̀bá ní ọlọ́wọ́ nínú ọ̀. ṣùgbọ́n tí ṣe háìdọ̀ tẹ́kídọ̀ rẹ̀ ọ̀dà tí sàmùwá lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún táwọn bá sọ ó ti pé lọ́dọ̀ àwọn onímẹ́sìn ọjọ́ méje mẹ́sàn-án ni tó bá ti di ọjọ́ ọjọ́ mẹ́sàn-án ti di agbọ́ kùnà ó ń wọn lọ́dọ̀ àwọn oníṣẹ̀rí àtúnú ẹjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti kọjá bẹ́ẹ̀ ó ti dàwọ́ ọ̀dà yẹn nígbà tó bá ti dàwọ́ ọ̀dà yẹn ó gbé yọ́ wẹ̀ máa kírun lọ. ọkọ rẹ̀ lẹ́tọ̀ọ́ ọkọ dọ́dọ̀ rẹ̀ àgbáṣe mu àgbáṣe mu máa ní tí wà torí ẹ̀ wọ́n sọ pé nípa òkèèfà tọ́ba ti bù lórí tí ẹ̀jẹ̀ ti wà bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ìjọyọ̀s tọ́ba lọ bù ọ náà lórí tí ẹ̀jẹ̀ rẹ̀ bá ní kọ́ńtàkì pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ ó lè fa wàhálà kó transfer disease mi. ẹlẹ́ẹ̀kejì ló kù ẹlẹ́ẹ̀kejì òun náà ni tá a pè ní àdínkù nípa bọ́lọ̀ ṣe ṣèyàn bí kọ́jẹ́ pé léyìí èso yẹn kọjá o ìjọ ẹrú rẹ o kìí ṣe dandan ẹni tó bá ń kí wọn jẹun jàmá olúwo ẹni ránṣẹ́ kìí ṣe dandan ẹni tó bá ń kí wọn jí máa pẹ̀lú máa kí tiẹ̀ mẹ́rin ṣùgbọ́n ẹjọ́ mi ti sọ̀rọ̀ ẹ̀dí áfúrú tẹ́lẹ̀ sọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló ọ̀rọ̀ ẹ̀ ṣe bá kí wọn jàmá ló ń kọ́ sáà lọ́wọ́ ẹlẹ́yìn tó parí ẹ̀sọ́dẹ́lẹ̀ kẹjọ olóyìn ta àtòlè kọ́kọ́ ntọ́jú àṣìṣe so ntọ́jú àṣìṣe yẹn nínú tíṣẹ̀rí àwọn akọ̀lù fúyẹ̀ àmójútó fún yẹn lórí ẹ̀ tí ọ̀nà ọba kò ní fi ìyàgbẹ́ yẹn lórí ẹ̀ ṣùgbọ́n mo ti sọ pé wọ́n ti ń bọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ẹ̀ ní pé àṣìṣe ni o yóò ṣe kí ni o yóò sọ táǹkì ní tọ̀nà táǹkì ìdíyà ọ̀fẹ́ ta ọba ọlọ́sọ akúbẹ̀ orí ẹyẹ tọ́fẹ́ ta ọba sọ bó ti ká ẹyẹ ọlọ́yọ̀ kó ọlọ́lọ́ nínú islam ọlọ́sọ àpò so ibẹ̀ yẹn láti wò sí inṣàlá nípa pé islam pẹ̀lú ọlọ́run ti gbé àwọn òfin yẹn kalẹ̀ ọlọ́run gbé ọkàn tó ń gbẹrẹ ní arahman rahim aláàánú ti ṣe àánú onáà ló fún